كله على خير خلق الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى اهله وصحبه ومن تبعه باحسان الى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا في قسم الله وضع الله الحمد لله ọmọ tí ó ní kí ọ̀rọ̀ ṣe kó tún gba ọpẹ́ lọ ìran ọpẹ́ méjì wá ló wà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé a ṣe rí kà láti ọ̀dọ̀ Muhammad sallallahu ìgbà míì rí ọlọ́run máa ṣe nǹkan fún ẹ̀dá ní tó wá ní tí ẹ̀dá nírú ẹ̀ òun ni kí n tá a mà òun ni pé tí èèyàn bá lóyún ẹni tí ó máa mú wá tí ó máa tẹ́ wa lọ́rùn òun náà ní kí ẹ̀dá bí ọmọ náà láàyè tọ́lọ́ bá wá ṣe irú ilé ìfún ẹ̀dá èyí ó dúpẹ́ sọ́lọ́ wọn bá jọlá. Tí súnmọ̀ gbé wa pé káwọn sọ pé alhamdulillahi lẹ́bi ìdùnnú ẹ̀mọ́ ti rí tọ́kì mọ̀ sọ́ọ̀lù ha. Ẹ tí wọ́n rí bó bá tún wá wo Allah subhanahu wa ta'ala yóò máa ṣe ìdàkejì ó lè wú kó máa lè ó lè gbé sáyé kó máa dèyìn jẹ̀máà ṣé àwa ní kóòtù tá a fẹ́ gbọ́ lọ́wọ́ ọba lọ́dún pẹ̀lú bẹ́ẹ̀ wá rí ọ̀rẹ́ ẹyẹ gbẹ̀rí fúnra mùsùlùmí bẹ́ẹ̀ láti fi dúpẹ́ fọlọ́wọ́ ọba ìjọba lóṣù tó wípé àwa ń dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ipò bá wa gbé ọ̀rọ̀ wa tàbí tí a fẹ́. alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin. eléyìí òun ló bí ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá nítorí irú orí báyìí ó kéré nínú ibi tí Allah subhanahu wa ti máa ń ṣe dé bá a ti mọ̀ wípé. Allah subhanahu wa ta'ala fa'alu ma yòrí ọlọ́wọ́ bá rí jọlá yóò máa ṣe tó bá wù sọ ètò bá wù lásìkò tó bá wù tí ò wá ní sí ìjẹnipa fọlọ́wọ́ bá rí jọlá láti ṣe wọn náà bẹ dẹdẹdẹ ni o ṣe báyìí fún mi báyìí mo ṣe fẹ́ ní kẹlẹ ó jẹ kò sí fún àwọn àfọwọ́sọ. òfin wọn kọ ìrùbá ó kọ ìgbẹ́rẹ́ bíi lóbi tó wípé mùsùlùmí tó bá mọ ní rò yóò ṣe kí ni o yóò lè mọ pẹ́ tó fún àwọn àṣàṣàn ọ̀tá rẹ̀ ọlọ́run náà fi sọ fún wa wípé èyí ṣe káàtó ya àjìdá ẹ̀rẹ́kọ̀. Allah subhanahu wa ta'ala ní bẹ́ẹ̀ bá tún dúpẹ́ kí ni Allah subhanahu wa ta'ala ìmọ̀ ṣàlékún orí ìmọ̀ ṣàlékún orí tọ́lọ̀ ọ̀rọ̀ àlejò ọ̀la. Máa bẹ̀rẹ̀ fàálù wọ́ọ̀rù bí àbẹ̀rẹ̀ bí kò. شكرتم وآمنتم وكان الله شاكرا عليما irú orí báyìí ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó lè ṣe fún àwọn èèyàn Allah subhanahu wa ta'ala kò bùkátà sọ́mọ tá a bá sọ wípé ó àwọn ọmọ ènìyàn ẹni tó bá ọba yóò fún ní akọ ẹ̀mbá wọ lọ́wọ́ ọba yóò fún يخلق ما يشاء يهاب لمن يشاء إناثا ويهاب لمن يشاء ذكورا أو يزوجهما ذكرانا وإناثا bí àwọn àtúnṣe ọ̀dáyà ní orí rèé fún ẹni tó bá wù nínú ẹ̀dá rẹ̀ jẹ̀má tọ́lọ́mbà wá ṣe irú orí bẹ́ẹ̀ sí wa kí ni tó kàn wá yẹ lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ká dúpẹ́ fún náà ni kò wá sí الحمد لله رب العالمين ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ليلة اطويتاتي جاتوكو محمد صلى الله عليه وسلم أي شاء الله سبحانه وتعالى سوى لا سوى هو منه ojú ọ̀nà tó tọ́ tó ṣe wípé mọ̀nsálàkà hàrùn tọ̀rí kọ́ ẹni tó bá mójú pọ̀nà náà tọ̀ lẹ́jà yóò yege lọ́jọ́ gbẹ̀yà ìfìyàmà yóò sì máa di ẹni oríire ẹni ìkẹ́ ló fi dé wípé ìkẹ́ náà ni Allah subhanahu wa ta'ala ló fi àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam ló fi ṣe fún wa tó ń sọ fún wa wípé. wa ma arsalnaka illa rahmatan lil alamin. laqad kana lakum في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ló fi dé wípé àlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam àwòrán lọ́wọ́wọ́ bá àlejòọ́lá ló fi ṣe fún wa àwòkọ́ṣe ló fi ṣe fún wa láti jọ aláyé ti láyé lọ́lá fúlàánù wọ̀tálá ti ń dá ọkùnrin ló sì ní kí ọkùnrin máa bùkátà sí obìnrin kí wọ́n máa fẹ́ra wọn kí wọ́n máa ṣe ètò bí ọmọ yóò tún ṣe máa dáyé láàrin ara wọn jẹ̀máà eléyìí òun ni pétérò ọ̀tọ́lọ́wọ́ bá àlejò ọlájọ́mọ ẹ̀dẹ́ ènìyàn mà kọkùnrin kóróbìnrin tó wù kó fẹ́ lé kóbìnrin kórọ́kùnrin tó wù kó ti ah màṣà aláwọ̀ ọlọ́wọ́ bá àlejò láti lòdì èèyàn báyìí. Kìkó máa kọ́ ọ̀gá lọ́kùn kó gbà láti fẹ́ lóbìnrin. Sẹ́ńbà wa fẹ́ra wọn tán kí wọ́n wá mọ́ látara àwọn méjèèjì kí ọmọ kí ó máa bẹ̀rẹ̀ láyé kí àwọn àtúbà àwọn àtá aláfi wá máa mú ìlérí iṣẹ́ ẹni tí ó rẹ̀ tó fún àwọn ọmọ rẹ̀. فالآن وابتغوا ما كتب الله لكم النبينا صلى الله عليه وسلم tọ́lọ̀ bí ṣe ìjẹ́ àti ìjẹ̀sílẹ̀ àti abẹ́ Allah subhanahu wa ta'ala ìntàfi wa sọ wípé àtẹ̀lé àyẹ̀dí màkọ́lọ́mọ́dé ó tẹnu wa jáde o ìntàfi wa mórí ogbó tó ṣe wípé àwọn àmọ́ rí ọ̀nà mẹ́ta yìí láti máa sọ tírọ̀ ọlọ́run sẹ́yìn wa fáwọn sọ hadith anabi sunna anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ dálà àti má ọlọ́run ọba àdìgbàlámọ́dé ìṣẹ̀lẹ̀ sí wa la hawla wala quwwata illa billah lẹ́yìn náà mú kí àwọn ọ̀sá ọ̀gbọ̀n wa àgbà tí wọ́n ń bẹ lórí ìjókòó àwọn ṣéèfù wa àbí Allah subhanahu wa ta'ala abu fatima àbí ọlọ́run ọba àlejò ọlá wọ́n tún bá ọjọ́ kó dé kí á rí wọn pẹ̀lú ìlú ilé ìlànà fi ń fi àwọn ọ̀sán ọ̀dọ̀ wa wípé wọ́n kú ìrìn náà wọ́n sì kú ìjókòó wọ́n sì kú ìfaraṣe wọ́n kú ìfọmọ ènìyàn ṣe abẹ́ Allah subhanahu wa ta'ala àzìyẹ́ rẹ̀ tó fẹ̀ ọ́yìn wọ̀ sáfọ̀wà kí ọlọ́wọ́ bá nìkẹ́ lákòóso wà ní gbogbo ẹ̀fọ́ ọ̀dùn báyìí lọ. ẹ̀wà kọ̀búl ọlọ́wọ́ bá nìkẹ́ lálẹ́ iṣẹ́ kọ̀búl fún ẹ̀dá nítorí pé bí wọ́n náà rí islam sallallahu alaihi wasallam gbé wọn wípé ìdàhábọ̀ ọlọ́wọ́ ìmọ̀ràn tọ́lọ́wọ́ bá nìkẹ́ ọlábá nífẹ̀ẹ́ arákùnrin kan fanada almunadi fi sama ọlọ́run wà á pèpè yóò wà ní Jibril kọ́ni ahzabtu ara mo ti nífẹ̀ẹ́ yẹn yìí o fanada ha sama Jibril náà wà á tó gbogbo àwọn ará sọ́nà kan láta pé ẹ̀yà ará sọ́nà ọlọ́run ọba àrẹ́kẹ́ ọlá ní máa sọ fún mi pé èèyàn báyìí báyìí òun mà ti nífẹ̀ẹ́ ẹ̀yin náà máa tí gbogbo àwọn ará asọ́nà dájú wọn ní ìfẹ́ irú èèyàn bẹ́ẹ̀ èèyàn náà wà máa awara kọ̀ọ̀bù nínú ayé àwọn ará ayé náà àwọn èèyàn dáadáa ní ayé wọn àmọ́ àtẹwọ́ gbẹni náà tí bá ti wí nǹkan láì wọ́n mọ̀ sí tó bá ti lẹ́sọ̀rọ̀ láì wọ́n fẹ́ gbọ́ nke òun náà ni ọmọ àtẹ̀síwájú kò sí nǹkan ní ìtòfà ọlọ́wọ́ bá ní máa ń ṣe rẹ̀ látòkè sọ́nà tí ọlọ́run bá níjọ láti ń fi ìfẹ́ ẹ̀ ló fi ń bá wọn lò tí Allah subhanahu wa ta'ala kó má fọ àìmọ́ ẹ̀dẹ̀ ni wọn má ọlọ́run bá níjọ lá kó jọ ẹ irú dáadáa dáadáa báyìí tó ń dín ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ wọn abẹ́ Allah subhanahu wa kó túbọ̀ jẹ́ kójú ó pọ̀ jù báyìí lọ. la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà tí àjọ wa láti ìlú Ìbàdàn abẹ abẹ Allah subhanahu wa ta'ala fún gbogbo wa ziyadatul ilm wa ziyadatul tuqa wa wal afiya Allah subhanahu wa ta'ala kó bá ṣàdúgbò ẹ̀ fún wa Allah subhanahu wa ta'ala kó jọ kó gba ilé ìjà tó wá hmm. ṣe ní àkọlọ nítorí tọ́rọ̀ bá ti jọ pẹ́ lọ nǹkan méjì ti dé bá lọ ọ̀rọ̀ yìí tó pẹ́ ó sì kún ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá tó a fi eléyìí a tún fi ń ba yín dúpẹ́ lẹ́ẹ̀kan sí i tí Allah ta'ala tó jẹ́ kí ẹ̀yin náà kí nǹkan dáadáa bẹ́ẹ̀ kó máa yẹ sọ́dọ̀ rẹ ni tọ́lọ́mọ ọba àlejò ọlásùnwó kà ń yẹ eléyìí náà ọ̀pọ̀ ìfọ̀ Allah subhanahu wa ta'ala àgbà yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́mọ ọba àlejò ọlá Allah subhanahu wa ta'ala ti di wọ́n ń ṣe eléyìí fún yín kọ́mọ ọba àlejò ọlá máa dáwọ́ rẹ̀ dúró. Mm. bẹ́ẹ̀ náà wá ní ìyá ọlọ́mọ tòní àti àwọn ìyá wọn àti àwọn màmá tó wà lórí ìkẹlẹ̀ àti gbogbo gbogbo

níjúyìn wọn náà kúrò ní pé laqad kana lakum fi rasulillahi. laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kò sí kẹ̀kẹ́ tí mùsùlùmí tó fẹ́ dáwọ́lé lórí tó fẹ́ dáwọ́lé lórí yóò sí èèyàn kan yóò sí ìtọ́ka níbi ìgbẹ́ sọlọ́sọlọ́ ìwọ kọ́ ló kọ̀kọ́ bímọ lọ́mọ rẹ̀ ànàbí sọlọ́lọ́wọ́ àtẹ́lẹ́ ó bímọ àbí wò bímọ wọ́n bímọ alihamudulilá bó o wá ní wọ́n ṣe ṣe àkíkọ̀ ju wọn. àwọn sọlọ́kùn lè sọ̀ọ̀lì àwọn èèyàn dáadáa tí wọ́n wá bá nàbí lò gbà àwọn sàádé rìdùwánù lọ́yọ̀ àlẹ́ ìmọ̀jùmáyìn bó làwọn náà ṣe gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ní pé tẹ́rẹ́bíyẹ́tì àwòlẹ́ẹ̀ ọ̀nà wọlé jẹ́ kí mùsùlùmí náà gbàrí ọmọ rẹ̀. ọkùnrin mọ sọyìnrì títí bá ìmọ̀ ń sọlẹ̀fà وكل شر في ابتداء من خلفا وكل شر في ابتداء من خلفا. eji jẹ́ àrùn ọ̀mọ̀ pé gbogbo tá a bá ní nǹkan ó jẹ́ dáadáa gbogbo dáadáa lọ́nà pátápátá á mọ̀ fi tì sí ọ̀dọ̀ àwọn ẹni ìwájú yìí gbogbo dáadáa òsì nǹkan nke jẹ́ dáadáa àsìkò na wíkẹ́ àwọn wọ̀nyí ti gbáwájú wọn bẹ̀ làwùkáyà ẹ ló fi dé pé Allah subhanahu wa ta'ala ó dìdí ìfọ̀wọ̀mọ́ látòkè sánmà ni pé ah, àṣetán wọn lè dà jùlọ ìtorí ẹ̀ ló fi dé pé ọlọ́run ọba àríkílá tí wọ́n sọ súnbà fún kí ni o fún ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú àdéhùn tí Imam Muslim rahimahullah tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ wọ́n ní Allah subhanahu wa ta'ala nígbà tó fẹ́ dáyé nígbà tí Allah subhanahu wa tó fẹ́ gbé ànábì Muhammad sallallahu alaihi wa sallam dìde. nọ́ọ̀lọ́ ilé àkùlù rẹ̀ àǹdáyé àwọn ìsọ̀rọ̀ náà ọ̀dára ń bí dúdú gbogbo àwọn tó wà lórílẹ̀ àbàwọn péréte ìgbà náà fọlọ́mọ̀rọ̀ ìlà pẹ̀lú rẹ̀ ìrìnàjò ó wá ń wò iye sí gbogbo àwọn ẹ̀mí tó wà lórílẹ̀ ìgbà náà fọwọ́dìrà kọ́yọ̀ kòlúrì ní kòlúrì Muhammad sọ́lọ́lọ́ ó wá ní pé èyí tí dájú nínú ọkàn wọn ó lẹ́nu kọ́lùbù Muhammad ó ní ọkọ̀ àlẹ́bù Muhammad sọ̀tọ́lá fàtàrọ̀ wàtọ̀báwò ọlọ́wọ́ ọba àlejò láàyè ẹ́ ó sì sọ di òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó wọ́n wí pé iṣẹ́ tá a fẹ́ gbélé ọlọ́wọ́ yìí in tó pọ̀ ni tó ṣe wípé ìwọ nìkan ò lè dàgbé ó bá tún ní àwọn ọkàn wọn ló tún dàgbé lẹ́yìn ọ̀pọ̀ ànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó wá rí pé wọn èyí tó tún dá nínú àwọn ọkàn òun náà yọkàn àwọn àtàbí àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó wá ṣe àwọn náà ó ṣe wọ́n ní amúgbálẹ́gbẹ̀ẹ́ ó ṣe wọ́n ní sàádé fàníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam láti bá a lè kú ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ eléyìí ló ń àmọ́ wípé àwọn sàádé yìí fún èyí wá o àgbọ̀dọ̀ máa sọ pé sàádé ṣe nǹkan báyìí ànàbí ìlú báyìí àwọn sàádé ṣe káwọn bá máa sọ pé ẹ bàbá lókè àwọn sàbí ju bá wọn ibo náà ti fọ àwọn mọ táwọn fọ wọn mọ ọlọ́wọ́n ọba àyíkẹ́ ọládìrí sọ fún wọn wípé السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإيثار رضي الله عنهم ورضوا عنه ọlọ́run ọba àlejò ọládì ilé ìfọ àwọn wọ̀nyí mẹ́rin àwọn ẹni ìṣíwájú tí wọ́n ti lọ tí wọ́n ti gbọ́wájú nínú àwọn wo nínú àwọn mọ̀háájì àwọn tí wọ́n kú òun mọ́kà pẹ̀lú àníbi sallallahu alaihi wasallam mu'minan bihi tí wọ́n nígbàgbọ́ sínú iṣẹ́ sàmẹ́bí mú wa tí wọ́n rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọ́n wá fi dúkìá wọn fi lé wọlé wọ́n wá ń tẹ̀lé àníbi sallallahu alaihi wasallam lọ́sílù lọ́sílù Mẹ̀dínà tí wọ́n ti lẹ́bi tí wọ́n lára jàmáà ìmánì ni o ìmánì ni o bá a ṣe wọ́n bá láti bàjẹ́ káwá ní ẹgbàgbé gbogbo ìbàdàn ń gbẹ́tẹ́ nígbàdàn ẹgbàgbé rẹ ẹgbẹ́ ẹgbẹ́ gbé ìlú wo yóò dàbí ìjọra rẹ̀ àwọn òwò yìí wá fi gbogbo ilé wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n tẹ̀lé àmì lọ́sọ̀lọ́sọ̀lọ́ lọ́síbò lọ́síbò mẹ̀dínà wọ́n àǹsọ́ àti àwọn nàṣọ́ àti àwọn àǹsọ́rí àwọn wàwárà mẹ̀dínà tí àwọn náà wá gbà wọ́n tọwọ́ tẹ̀tẹ̀ tí wọ́n wá ń bá wọn lò àfi bíi pé wọ́n jẹ́ jẹ́ nínú nínú àpòbí ìyá kan náà kò sí nǹkan bá débẹ̀ o ìmọ̀ọ́nì ẹ̀sìn ọlọ́wọ́ ọba àdìkẹ́ọ́lá ló nípa nínú ẹ̀mí wọn ni wọ́n fi gbígbájú tẹ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba àdìkẹ́ọ́lá. àwọn wọ̀nyí ọlọ́wọ́ ọba àdìkẹ́ọ́lá wá ń fọ̀ wọ́n mọ́ wípé òun ọlọ́wọ́ ọba ti yọnu sí wọn. jàmáà ṣáà rí gbọ́ bẹ́ẹ̀ wípé nínú àlùkùránì ọlọ́lọ́ nínú àwọn bàbá wa tá a máa ń sáré sọ̀rọ̀ wọn tó bá di pé ọ̀rọ̀ ẹ̀ ti ah, ẹ bàbá bàbá alábẹ́jọ́ òṣè ẹ ṣùgbọ́n bàbá àtàlẹ́jọ́ kọ́ ọ̀rọ̀ wa àná ń kọ́ ọ̀rọ̀ yìí ẹ ká gbé ká sí máa dára sọ. nítorí pé Allah subhanahu wa ta'ala ń dà kára ọ̀rọ̀ yìí lẹ́yìn tí máa ń. قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا àwọn wọ̀nyí àwọn kòrìtì àná àwọn àwọn ìyànà àwọn ẹlẹ́bọ̀ àná ìyí tí wọ́n máa ń sọ bá nàbí sallallahu alaihi wasallam nígbà tó máa ń sọ fún wípé títẹ́lù ọ̀rùnmọ́ anzọ̀lọ̀ ẹni náà tẹ̀lé tọ́nà ọba sọ ọlọ́run tó ń sọ rẹ o nígbà lórí ìwúlẹ̀ o eléyìí kẹ́ ẹ̀jẹ̀ lé o ìtọ́nà ọbẹ̀ ti kẹ́ ẹ̀jẹ̀ lé o wọ́n ní ara o àkíní ẹni táwọn bàbá wá ṣe àwọn ọlọ́jọ́ yà láwọn tó wá ń ṣọjọ́ mẹ́jọ wọn wà máa ń tán sọ ni. àwọn bàbá àwọn ọjọ́ mẹ́jọ bàbá wọn wọn ń ṣe àbíkọ̀ tó ń sọ nípa wọn. ṣé àwọn ọmọ wọn ò wọn wà níbi pé ọjọ́ méjì mùsùlùmí tó bá lẹ́sìn ọlọ́run ọba àlejò ṣe tó sì bẹ̀ẹ̀ rójú rí ọlọ́run ọba àlejò ọlá nígbà tó ní a máa ń sin ẹjọ́ sọ́lọ́ ló sọ bẹ́ẹ̀ tí nǹkan nàbí wílù ẹjẹ́ ọlọ́mọ kò sí kò sí mẹ́lẹ̀ẹ́kẹ́ láàrin wa mọ́ o kò sánàbí ọlọ́run láàrin wa mọ́ o èèyàn kan ìjọba èèyàn lè gbèsè kan kódà kò sẹ́ni tí ìfẹ́ ló lè gbè ẹjẹ́ ọlọ́mọ ìfẹ́ kò sẹ́ni tí ò lè ẹni tí ìfẹ́ bá wá ń bá ẹjà tó bá wá sọ yóò máa wọ̀ wípé ẹ ẹ ẹyin lẹ́nu mẹ́ta ní gbogbo àwọn ilé kò sí ìfẹ́lẹ̀ kò sí ìfẹ́lẹ̀ gbogbo ẹ̀ yóò máa fọwọ́ yóò máa fọwọ́ gbádà lọ. ṣùgbọ́n ń bá lẹ́sìn ìṣèlú tán ní tó wọ́n máa wà áfà ní wípé sọ́nà òun sọ bẹ́ẹ̀ tí bá nàbí ṣe ṣe nu tí báwọn sàbí ṣe gbọ́ yé sínú òsì wàhálà yóò máa tẹ̀lé. ìnàdínà kan lọ́wọ́ ọlọ́run sọ báyìí wípé ànàbí náà sọ báyìí wípé ẹ̀ẹ́sẹ̀ ọlọ́run ni kìí ṣe pé ẹ bá ṣe báwọn bàbá wa tí wọ́n ṣe ń ṣe ẹ bá ìdí bàbá wa sọ rèé o bàbá tó fi wọn kíkà àwọn títà wa ìta sọ rèé o ìta ló bàbá wa lórí ẹ̀yọ́ eléyìí ṣe ẹ̀sìn ọlọ́run wa ẹ̀sìn ọlọ́run wa ẹ̀sìn tí ó mọ̀ ẹ́ níṣe kò wípé kọ́ ọlọ́run wọ̀ kọ́ ọ̀rẹ́ rọ̀ṣúùsì ìtọ́nà wọn bá sọ̀rẹ́ o kí n tànẹ́bí sọ̀rẹ́ o bí àwọn sàádé àwọn tó wọ́n mẹ́rin gbà tí wàá yìí ń sọ̀kalẹ̀ ìyí tí àwọn gbọ́yé síre o. bẹ́ẹ̀ láwà máa sọ pé kí ni ti ń jẹ́ àfikọ́ ní ìgbà ti wípé ìyí tá a wa òun náà ni kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ a sì ti dúró yé wípé àwọn sùn àrùn ọ̀tá ń bẹ lára nílùú Muhammad sallallahu alaihi wasallam. kódà wa innaka la'ala khuluqin 'azim. innaka la'ala khuluqin 'azim. وإنك لعلى خلق عظيم ó tó di ọ̀rọ̀ tálà sùnmọ́ ọ̀rọ̀ tálà sọ yìí ó ti ń kọ́kọ́ búra bọ̀ wá níwájú. والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. ilẹ̀ fún gbogbo húnmà wípé ẹ jẹ́ kí ẹ lọ́ọ́ mọ ànàbí wa ní ara òun lè tó ní ìwà tó dáa jùlọ òun ní ìwà rẹ̀ jùlọ òun ló fi pé sẹ́ẹ̀sì kankan kó wá bìtì àti kó wá tó ànàbí náà ẹ ọlọ́run ti o tó ẹ ọ́ sọ́mọ́ ẹ eh, má àwí àwí kí lorúkọ ẹ ẹ tún ti ń tayọ àlàndì àdó àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀dọ̀ tó ló kọ kó lè bá nẹ́bí sọlọ́lá ọ̀dọ̀. eléyìí òun wá ní pé kí wọ́n á ní ohun tí ń jẹ́ àkíkọ̀ nǹkan mẹ́ta bí nǹkan tí súnmọ̀ gbé wá nípa àkíkọ̀. àkọ́kọ́ nínú ẹ̀ onítẹ̀síyẹ̀ ló ọ̀lẹ́ ìmá ń sọ àwọn ọmọ olórúkọ lọ́jọ́ tó bí wọn. ẹ̀ẹ́kejì nínú ẹ̀ òun wá ní ẹran tá a máa ń pa fọmọ gẹ́gẹ́ tá a tún pè ní àpíkọ náà. ẹ̀ẹ́kẹta òun wá ní ká wá ṣe sàárà ká ṣe sọ́dákọ̀ pẹ̀lú pétílò fún ọmọ náà lórí irun tá a wà. àwọn nǹkan mẹ́ta yìí òun wá ní ká ń pè ní jẹ̀mọ́ mo fẹ́ kí ẹ máa bá mi ṣe làákẹ́ ìdíje mi. ẹ wà béèrè yìí pé àfọwọ́sọ wá àti ìdà wọn dárúkọ pé afẹ́gbowó kọ́nọ́gọ̀ adẹ́sẹ̀ kútúbà wọn dárúkọ rẹ̀ á jẹ́ wípé a sì rí nípìnlẹ̀ àwọn nǹkan yòó sí nínú àsìkò. owó ọlọ́gọ̀. owó ọmọ gbọ́n kó má rẹ̀ kó ti gbá ajẹ́ pé nípìnlẹ̀ kò sí nínú kíló nínú àpékọ̀ bẹ́ẹ̀ bá wá sọ pé wà àbí pé ẹ táwọn bá wá ṣe bá ṣe báwọn bá ọmọ ọgọ́ ọmọ ṣe kìíní kan ẹ bá ń bi àfáà kò wà jẹ́ni ńlá kò wí bẹ́ẹ̀. eléyìí ń yíwu wípé àti gbogbo àwọn ọ̀yù wọ́n tẹ̀lé wá kí wàá ní ìjókòó pé àjẹwà àtúnẹ̀ eléyìí gbogbo ògbà tí a bá ti rí mọ́síláhà níbi wípé a rí àwọn èèyàn mẹ́ta látara mẹ́sílẹ́hẹ́tù rọ́ọ́jì hà tí àárẹ̀ kẹ̀ látara ọ̀rọ̀ ọlọ́run yẹ àwọn àbánilà bá sàbí. kò sábúrú ní pé kí ni o kálá ń dára wá sọ̀rọ̀ ọlọ́run nítorí ayé alukuran tó ń sọ pé fàzẹ́tìr fàkínà ìkọ́ ìdáhùn ọ̀rọ̀ yìí wàhálà ní àyà àgùtùlà ayé ìwárè ó túlẹ̀ ní ẹ máa ṣèrántí fúnra yín o ẹ máa bára yín sọ̀rọ̀ o. nítorí pé ìrántí tẹ́ ẹ sáré ṣe yìí yóò máa ṣàǹfààní fẹ́ gbájẹ́ olùgbàgbọ́ òdodo. eléyìí àárín ìlú yanjú ẹ bá wá ní ẹ náà wà mẹ́ o ẹ wà mẹ́ o orúkọ náà wà mẹ́ o ẹni káwọn náà mú ẹ̀rí wọn wá àbí inú súnà sí eléyìí náà gẹ́gẹ́ bó yìí lè fún àlùbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé a lè sọ ọmọ lórúkọ lọ́jọ́ tá a di gẹ́gẹ́ ní ìgbà tí wọ́n bí Ibrahim fàlùbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì ti kí wọn tán ó kí wọn àtúbọ̀ àtàfáwọn yẹn ó sì ní ẹ̀yàn náà wúlìdà ní bilbaria gòláàmù wọ́n bí máa kan ọmọkùnrin kan fún mi ní òrùmọ́júmọ́ yìí o fàṣà mẹ́ìtì òun bí ìsìn àríyìn. mo ti ti sọ lórúkọ ọ̀rọ̀ àlè Ibrahim ó ti fún lórúkọ rẹ̀ jẹ̀mẹ́ ó sì sọmọ rẹ̀ ní kíló ó sọ lórúkọ rà. bí yẹn kan bá dẹ́rù ẹ̀wò ní ìsìn àwa tá a jókòó ìgẹ̀gẹ̀gẹ̀ wọ́n ti mọ fún mi lálẹ́ àná o ẹ̀yin jẹ̀mẹ́ tó mo ti ti fún lórúkọ ọkọ tí mo ti gẹ́gẹ́ mẹ́ta ń pè náà ní Ibrahim. ẹ yíwèé pé à èwo náà tún fẹ́rẹ̀ yìí wọ́n dàrú o wọ́n lọ ìgbésẹ̀ ọ̀ṣẹ́ náà wò sí rí in tó bá ti lẹ́rìí lú èyí ó gbà fún yóò ti tẹ̀lé bẹ́ẹ̀ náà ṣùgbọ́n rí àwọn sàárè náà ti gbóyè rẹ̀ wọ́n bí wà ní ìlà ẹ ń bá ṣe bẹ́ẹ̀ kò ṣàṣejù ní ẹ̀sìn o. bẹ́ẹ̀ náà wọ́n ní wípé àyè tún gbàyàn láti sọmọ lórúkọ lọ́jọ́ keje lọ́jọ́ tí wọ́n bá bí. Imam Bukhari ọ̀yọ́ wùlọ́ rọ́bọ̀tà wá sí àwọn wá láàárín ọ̀rọ̀ méjì táwọn àfàmọ́ sábà sọ wípé ẹ ń bá bímọ tó mọ̀ wípé òun ó ṣe àkíkọ̀ òun ó pa súnà ọmọ náà wọ́n ní èyí tó dáa jù fún ẹni bẹ́ẹ̀ òun ni kó ṣe tààkìrù tẹ́síníyà kó má tètè sọmọ lórúkọ títí dijọ́ tí ó ṣe kiri o tí ó ṣe àkíkọ̀ yẹn dijọ́ tèbi yẹn. wọ́n ní forí pé kí ni ìtàwọn èèyàn fẹ́ wá kó jọ ṣe náà yàtọ̀ sí pé ká jẹran ká jẹun ká máa lọ́ọ́ sí wọn òun náà ni wọ́n fẹ́ wá gbórúkọ mọ́. wọ́n ní ṣùgbọ́n tó mọ̀ wípé òun ò ní kàpá láti ṣe kí ni o láti ṣe àpínkọ̀ lọ́jọ́ keje ń jẹ wọ́n ní kó ṣe kí ni bó bá tún ní máa rẹ̀ mọ̀ bá ṣáà kó tètè máa sọ fáwọn èèyàn. pé oh, nǹkan báyìí orúkọ ọmọ o orúkọ na rẹ o nígbà tó kó àwọn èèyàn lẹ́nu a sì rí àwọn àfáà mi tí àwọn tó sọ fi yàtọ̀ sí ilé walakin Allahu a'lam ọ̀rọ̀ náà ó jẹ́ nǹkan náà ọ̀rọ̀ tó ṣe pé òdodo wà mí. náà ìwà sọmọ lórúkọ yìí ọjọ́ kẹlò ló lọ́jọ́ kìíní ọ̀rẹ́ ṣé ìta aláfẹ́ṣà kíkọ́ afẹ́pẹ́ ẹran fọ́mọ ọjọ́ kìló ló jẹ kó jẹ. àṣìṣe tó wà lọ́nà àwọn èèyàn wa òun náà ni àṣìṣe kíka ọjọ́ àti òru. nínú Islam òru là ní kátó lọ́jọ́ òru ní kọ́kọ́ wá kátó ṣe kíni o kátó mọ́jọ́. kèé ṣe pọ́jọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́nu ntí wọ́n máa ń kọ́kọ́ kà ní kíni o ọjọ́ ẹ wá wò ẹ wò kí ni nǹkan tí kí ni nǹkan tí yóò jẹ àmì eléyìí tí ó jẹ níwá dáadáa nígbà tá a fẹ́ gbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ti ká máa wó sùn bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ jẹ́ máa ọ̀sán la wá fi wá oṣù ní àbí òru nàá hmm. àwẹ̀ la kọ́kọ́ gbà ní àbí tààrà àwẹ̀ la kọ́kọ́ fún a jẹ́ wípé nígbà tá a rí oṣù láti mọ̀ pé a ti bọ́ sínú ọjọ́ mi báyìí. èèyàn wà á ka ọjọ́ keje ní òfin bọ́ sí ọjọ́ keje dàrú ní òmùẹ̀sì kíni o láàmẹ̀ sí àkókò kìí ṣe kíni o ọjọ́ kẹjọ. ìtìhádì wá ní ó sì mọ́ Malik rọ́ṣùn lọ́wọ́ mọ́tò wá sí àkókò lọ sún wọn débi ìtọ́ka àbí ìfaramọ́ ọjọ́ mẹ́jọ ìjì áàdì ni wọ́n ṣe. wal mufti aw wal mujtahid idha ijtahada wa asaba falahu ajran. Hmm. ẹ̀ ń bá wá jẹ́ mujtahidu olùgbìyànjú tó ti débẹ̀ nínú mọ̀ tí ṣòro tó lè ṣe àmùsẹ́yìn tó pé sí lára tó bá wá ṣe ìgbìyànjú lórí mọ́sálà kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn tó bá wá gbà á yóò ní ládá méjì tó bá wá ṣe ìgbìyànjú tó bá wá sí yóò fi jẹ́kí ní o yóò ní ládá kan jẹ̀máà ṣùgbọ́n mùsùlùmí tó wú lẹ́sìn ìṣe ó ti jẹ́ wípé ibi ẹdẹ́yà kan ti ṣe ní pé kì í wò wá takú sí ọjọ́ méje làbáwọn ọjọ́ méje làbáwọn ọ̀rọ̀ àti wọ́n tó àti pé àti sẹ́mẹ̀lẹ́ ti sáyẹ̀ pé ẹ gbọ́dọ̀ sí yàtọ̀ sọ́jọ́ méje. Nàám. ilé ìyá ìdílé a ti ṣàlàyé fún wa pé ọjọ́ mẹ́rin o jẹ̀mẹ́à ọjọ́ mẹ́rin láàmú kó dà náà ẹtún mọ̀ nínú tí a nínú ìwé sàtífíkẹ́tì ló mú káàkiri tí wọ́n kọ kú túbà sí hmm. ẹ́ wọ́n máa ń kọ́ nínú àwọn kan tí wọ́n máa ń kà sí wa pé wàtàmáàwù fi yọ̀ọ́ mi sẹ̀lọ̀ àìhì. a sì sọ lórúkọ báyìí ní ìjọ keje tá a bì nítorí wà nù ẹ̀yìn. wọ́n èka yọ̀ọ́ sàrà nínú yọ̀ọ́ sàrà rìn ọjọ́ keje mẹ́mọ́ nǹkan. eléyìí ń jẹ́ oyè wa wípé àṣé òdodo òní o ká máa ṣe ìkómọ ọmọ wa ní ọjọ́ kèló ọjọ́ keje. Hmm. jàmbá àwọn kan tó bá dé wọ́n ní ẹ̀ẹ́ gbọ́dọ̀ ti di gbogbo ìjókòó tẹ̀ ń ṣe yìí bó bá ti bímọ fayana hanzutu káàkiri fáwọn èèyàn àbí máa dá máa dá ní má péye síbẹ̀ máa gbọ́dọ̀ sí ká ó tún wá ń jókòó sọ lóun sàmàlà àbó ń dẹ́ bàtí bíbí àlélẹ́ tó ń ṣe o àwọn náà tún dé wọn tún ya ẹsùn náà wẹ̀ sí ọlọ́run bẹ́ẹ̀ náà gọ́ọ̀lì sí wàjá àfihàn. وكذلك جعلناكم أمة أمة وسطا لتكونوا الشهداء على Allah subhanahu wa ta'ala ló ní ilé ìṣe wá ní ìjọ tí ó mọ̀ bẹ́ẹ̀ láàrin méjì. Ara ní máa ṣe àṣejù, àti ní máa ṣàṣètò. Jẹ̀mọ́, a ní máa ṣe kí ni o, a ní máa ṣàṣejù, àti ní máa ṣàṣètò. Nínú àwọn àṣejù, oníkéyàn sọ pé ẹ gbọ́dọ̀ jókòó orú jókòó báyìí. ẹ wà lẹ́yìn jọkà nílé ọlọ́mọ à ó ń bí ní ọlọ́run rẹ wa. àwọn ẹlẹ́sìn ètò àwọn oṣù wa dé kí ni ṣé bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ fọ́lọ́ mẹ́lẹ̀ yìí dúpẹ́ yìí ẹ ẹ̀ mọ̀mọ́ sọ́wọ́ oṣù fún yìí ẹ ẹ fi dúpẹ́ ẹ̀jọ̀ àwọn owó tó wọ́n nìkan lè àbíbáwọn náà fẹ́ bá àdúpẹ́ orí àwọn àwọn ni wọ́n ni wọ́n jẹ̀yẹ kó lè jẹ̀ mọ́ pé pàtàkì ń tẹ́jà àwọn onífẹ́ bá àdúpẹ́ fọlọ́wọ́ àdìgẹ́lá owó tẹ́ bá tẹ ara tẹ́ bá kó fún wa tí ò ní ó di kọ́ lọ́wọ́ àdìgẹ́lá gbà pé á ah, ẹrú mi ìdúpẹ́ fún mi tó sọ. là ẹ owó àlùbáríkà ìjàjà àwọn èèyàn náà wọ́n mú àṣẹ ètò wọ́n mú ṣe kíni àti rówó àti rẹ̀rẹ̀ tá a fẹ́ pa fún ọmọ. ká má gbàgbé gẹ́gẹ́ bí ó ṣe wọ́n lọ sàrí ìsìlẹ̀ sallallahu alaihi wasallam sọ wípé a máa pa ṣáàtù kan fún ọmọ obìnrin a máa pa ṣàtẹ́yìn fún ọmọ fún ọmọkùnrin àtọ̀tún lọ pé ọmọ obìnrin a máa pa ẹran kan fún un ọmọkùnrin a máa pa ẹran méjì fún eléyìí lórí ìsìtọ́ra lórí ìkápá wa ni lórí kí ni o lórí ìkápá wa ṣùgbọ́n súnà tó ṣe wípé àwọn èèyàn ti ń gbàgbé ní ẹ̀mí nìyí tó ṣe wípé ó dáa ká ṣe ìyáwó rẹ̀ ká mú ká máa ṣe kí ni o tó bá jẹ́ ọmọkùnrin ká gbìyànjú ká gbára wà ká méjì tó bá jẹ́ ọmọbìnrin ká mú ká gbìyànjú ká ṣe kí ni o ká pẹ̀rẹ̀ ẹ̀fà eléyìí súnà tó ṣe báwọn èèyàn ti ń ṣe kí ni o wọ́n ti ń gbàgbé rẹ̀ sọ àwa lè ṣe ìyá na súnà yìí àbí aláṣùnà náà sára kúrò ọ̀dà kàwá bẹ́ẹ̀. náà náà eléyìí wá rè nípa pé ká fún ọmọ kọ kódà èyí tó wá dáa jù nítorí èèmọ̀ tààrí òun ni wípé orúkọ rẹ̀ bí máa ń ní ìbáṣe pẹ̀lú ọmọ tààfún pẹ̀lú ọmọ tààfún orúkọ ìmọ̀ ń ní ìlapa lórí tálí lórí ọmọ tí ń jẹ ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn Yorùbá tó máa ń sọ pé ilé làwò ká tó sọmọ lórúkọ ọ̀rọ̀ yẹn tá a bá wò ó lápá kan lọ́dọ̀ ṣẹ̀ríà náà aa sọ fún wọlé. orúkọ ọmọ ní ma orúkọ ọmọ ìmọ̀ àrùmá. tó ọmọ tó ń pè ní eyín ọká ó wá wù ẹ́ náà ẹ ti mọ̀ pé iná ibẹ̀ fún un o. kan fọ́gò. ẹ̀hẹ́ àwọn orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ orúkọ ọjọ́ báyìí la ọjọ́ tuesday la bí ó kọ́ wo ló fọ́ọ̀lù sọ́jọ́ tuesday àwọn ọ̀gá mọ́mù ti ní lọ́dọ̀ àwọn tó jẹ́ sọ ọmọ tẹ́lá bí monday ó tẹ gbọ́dọ̀ sọ ọmọ tẹ́lá bí tuesday tẹ gbọ́dọ̀ sọ àwọn tẹ́lá bí wednesday ó kọ́ tẹ gbọ́dọ̀ sọ irú ilé ìgbòsínú o kò súnà kọ mashallah tó sì jẹ́ orúkọ tó rẹwà tó ó láàyè wa kìí ṣe náà bóyá pé àwọn tí wọn bá tó wá ń bí la gbọ́dọ̀ máa sọ tí tó wá bí tuesday ẹ mú mú la gbọ́dọ̀ máa sọ rárá kò fi ti ń òun náà ló àfẹ́ ti ká tún mú ìyẹn náà mọ̀ wípé orúkọ yìí á sọ èyí tó nínú àwọn orúkọ nínú àwọn orúkọ tó wá dáa sálà subhanahu wa ta'ala sí òun náà ní Abdullah wa Abdulrahman yàtọ̀ sí a lè sọ nínú àwọn orúkọ ọlọ́run ọba àlékeọlá ṣùgbọ́n tá a máa gbìyànjú láti máa fi abdu síwájú rẹ̀ yàtọ̀ sí àwọn kankan tó ṣe pé nígbà tá a bá a lè pe ọmọ bẹ́ẹ̀. náà a ti òun wá ní pé kí ni ká ju ẹran ẹran táwa bí kìí ṣe lẹ́nu pé jẹ́ bàbá àmọ́ mú ju bàbá ọmọ fúnra náà lè du ẹran àwọn nǹkan yìí akàfi ń ṣe tẹ̀m̀bìhàt yàní akàfi ń ṣe ìtanijí fún ara wa ni àwọn nǹkan tó jẹ́ ká mọ̀ tó ṣe wípé mùsùlùmí kò ṣe kí ni o kò gbọ́dọ̀ ṣe àìmọ́ bàbá ọmọ náà lè ṣe o ó du ẹran fúnra rẹ̀ tó sì ṣe bá a bá dùn tán ní tí wọ́n fẹ́ kí a ṣe òun náà ní kí gbogbo àwọn tó bá wá ká fún wọn jẹ kẹjẹran àwọn òbéèrè tó wà lè béèrè pé ṣáà lè ṣe ọkà sí ṣáà lè ṣe ìrẹsì sí à tá a bá ṣe eléyìí náà máa dáa pọ̀ nítorí pé tíyẹn bá fẹ́ ṣe sàárà àbí yẹn fẹ́ ṣe sọ́dákọ̀ ní tó dáa jù ní tó dáa jù òun náà ló dáa tí ẹ̀ máa ṣe kíni o tí èèyàn fi máa ṣe sọ́dá kan tó ẹni tó ṣe ẹran tó wá fún yàn tútù bóyá tó wá fún kò lágbára àti ẹ̀dí bọ́ gan ándèrè tàbí epo bẹ́ẹ̀ lọ́bẹ̀ àtẹni tó wá ti ṣètàn tó ti sọ́dá ká tó ti gbé síwájú èèyàn jẹ̀mọ́ àwa náà mọ̀ pé èyí ò rí kan ilé yóò dùn pé alhamdulillah àwọn sẹ́yìn náà wọ́n jẹ́ ìdí bá ń bí àbùkátà rẹ̀ gbé ńgbàdé lọ tó bá jẹ́ tuntun náà nìyẹn gbé wá fọ́ pé ah ìbò láti rówó kẹrù sí òun kẹkẹ o ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ni a sọ pé yẹn náà ti ní súnà o. sòlì yóò fi lówó sàátì ní ìsàátì yìí so ó ń kálukú yóò ṣe níwọ̀nba bí kíni o níwọ̀nba kọ́dúrú tọ́mọ̀ ọba àdìgbòlá ló bá ti kíni o ló bá fún un àti aláàfin ọ̀tánlá ó sàgbà èyí tí a wí kó gba ní ìbàdàn fún wa. ọlọ́run àti ká ká ṣe ìjọba ẹ̀kú wọn Ọlọ́run kó dákun kó jọ kó bá wa san àwọn afáwà ní ìfún olóòrùn. Mo lérò wípé gbogbo wa ni akẹ́kọ̀ọ́ nínú ìfẹ́ tí wọ́n bá wa sọ. Bí wọ́n ṣe kọ́ wa náà, ibi tó ṣe ń da jù náà yẹ kí a máa mọ̀ sí Ọlọ́run ṣe lórí ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ wa.